welcome to welcome listeners to Salenzo's Parliament as a runner, a running. Ayọ̀dé Alágbèsà Have I not made this guy rub late me? I ask am the name. introduce himself. All is this Nigeria. Wàá dúró náà ẹ̀ ọ̀sán ló pé rẹ̀ mo sálẹ̀ zò wọ́n bí ẹni wọ́n ló ta sí mi o. ẹ̀gbọ́n mi lè jẹ kí o ta sí. aa mo ní kí ló pe rẹ fún mi mo béèrè orúkọ ẹ. ọ̀sà lórúkọ mi ẹ̀gbọ́n mi. mo wájú ẹ lọ ni. ó wá sọ pé ó láwọn tó lè kù. mo ń gbọ́ ó sì aṣọ òdodo ẹ̀ ní. irọ́ ayé máa gbọ́ òótọ́ ló sọ ṣé ò parọ́ yìí dúró náà sà. ojú tiẹ̀. ojú tiẹ̀. ojú náà náà náà ìyá àdàfọ ẹ. ó lè mi máa ń sọ àwọn olóyè kò yẹ sọ fún wọn. mo ń gbọ́ bẹ́ẹ̀ lásìkò gbọ́ sọ sọ. owó ti ìyá àwọn àgbàkọ́ àwọn àjàkọ́ àwọn àjàkọ́ lọ́wọ́ lẹ́kọ̀ọ́ àwọn àjàkọ́ lọ́wọ́ lẹ́kọ̀ọ́ ó wá ṣe lásìkò. ó ti nǹkan náà ń sọ ọ̀tọ̀ ni no we are saying something different we are not going that area. nǹkan tó ń sọ kankan nìyẹn. tálọ́ mi kú ẹ dábàá náà bọ̀ òun náà ló ń sọ ìwọ́n wà sí ìgbà no pé àwọn kan sọ yìí pé kò sí àwọn indíjì lẹ́kọ̀ọ́ ní àwọn ọkọ̀ sọ pé kò sí indíjì. wọ́n sọ lóòótọ́ àbá ṣe election ni. wọ́n ní Lagos ló máa slant. o gbọ́ ni Tinubu ò lùzẹ̀ kó ni. Eh? ah, ẹ àwọn máa claim ìpè ẹ ní lọ vote. òye èmi wá sọ pé rárá kó kò rí eh, bẹ́ẹ̀ àwọn ọkọ ní ìfẹ́ kan bẹ̀ kó fẹ́ kí wọ́n nílẹ̀ tó pé bàbá eh, wọn. ẹ jọ block o. aláfúnmilọ jáde mọ̀ já o. wọ́n jọba wọ́n ní oyè. ẹ bí ṣe àjọ block lọ́ọ̀bù lọ́ọ̀bù ẹ kí lórúkọ tiẹ kí lórúkọ tiẹ. àbí ẹ àjọ block. aláfúnmilọ já o. mo tẹ̀lé fi nípa mẹ́ni yẹ mo rún pa àdébìsì lókun mi jáde mọ̀ jáde. bó ṣe wà ọmọ jagaba. aṣáájú náà nìkan wọn kàn máa sọ̀rọ̀ kó sọ̀rọ̀ láti wọn nìyẹn alọ́bàá <laughs> jẹ́ kó tó débẹ̀ eh. oríṣi ni eh. wọ́n sọ láti kọ̀ṣẹ́ báyìí náà ni alọ́bàá eh. jẹ́ ẹ̀mú abọ́sọ̀rọ̀ tó bàá jẹ́ òun ẹ̀lọ́ Buhari <laughs> ẹ máa sọ pé. wọ́n máa kọ́ rẹ̀ ẹ ṣe é Buhari túnṣe ni ó falẹ̀ lọ́wọ́ ni. no let me tell you something ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ má bì í. ẹ̀ ṣé wọ́n wà ní ṣèbáyáwó nígbà yẹn. ẹ dúró. ṣèbáyáwó ni. báńd de o ẹni ló káàṣì lára ẹ̀rọ tó mọ lé lórí. ẹ̀wọ́ ayé ni wọ́n fi yẹn ṣe jàre àwọn white aṣíwájú ṣàdẹ̀ ti wà ń bẹ̀ ṣèbí nǹkan tẹ fẹ́ nìyẹn. èkó ṣówì ni èkó ni. ẹ bọ yẹn ti lọ twenty twenty seven bọ̀nà. ẹni sùn a máa dìbò ní o òun náà dẹ̀ máa resort la fi máa mú jọ. ẹwà nǹkan tó fẹ́ bí ẹ̀ Buhari pẹ̀lú Bọ́lá Tinubu nǹkan tó dùn mí ni pé Buhari tí mo respect pé ó ti kọ́kọ́ dé bẹ̀ yẹn is not a stranger in Aso Rock but Bola Tinubu was just he reigned as a governor oye he had never been in Aso Rock before. ìyá àwọn náà bí ẹni buhari fẹ́ rèé pa as head of state ni go ah, against discipline a máa ń tò láti wọ bọ́ọ̀sì ni ó wá sọ pé kò ṣe èmi kọ́kọ́ sọ pé kò ṣe ni ikọ̀ tí mo sọ yìí pé òun kọ́ náà fi yọ ni ṣùgbọ́n wọ́n yọ ni wọ́n ṣe kú fún ni. mo ò sọ̀rọ̀ yẹn mọ́ ẹ kí wàá ló wá sọ. Bọ́lá Tinubu can't compare him now. ìlọ kò tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni má ti ra a máa má kí ẹ̀ fún ètò máa ṣe ni ọ̀rọ̀ ẹnu là ń bẹ sọ ni ẹ jókòó ni jókòó jókòó jókòó jókòó jókòó. ìtọ́jú mo sọ nìyẹn. ẹ ẹ so calm down ẹ má máa blame Dazzy mi àtọ ah, ó fa àwọn ọ̀rẹ́ ẹ̀kọ́ ló ń bájà ni ẹ eh, dúró náà dúró náà dúró náà lè eh, dúró náà dúró dúró dúró àwọn ọ̀rẹ́ buhari kọ́ ló ń bájà ni àwọn Ọbásanjọ́ ṣèbí generals ni wọn àwọn kọ́ ló ń bájà gbogbo gbà yẹn ni ẹ kàn fẹnu pa wọn ti ń sìn. ṣé ẹ gbàgbé pé ẹ wò. wọn jagun lọ gbogbo wọn wọn bu wọn ló kú lẹ́sìn gbà yẹn ṣèbọ́dà gbé lé aṣíwájú lọ nǹkan àdéhùn ọkọ nìyẹn ni ṣé kò ṣe tiẹ̀ ni ṣẹ́rí jonathan. ẹ̀ka sọ pé bí pípọ́ easy àwọn tó jà wá lólè tí ò bá jẹ́ òun kọ́ ló bẹ̀rẹ̀ ẹni ẹ̀ṣẹ̀ wí ẹni UK ni wọ́n ní wọ́n fẹ́ gba ten billion lọ́wọ́ wa àdàbí inúkun wọ́n ń lò wá bínúkun àwọn yẹn àwọn tí ò lówó wọn máa bá wa ta lówó wọn máa bá wa fún àwọn olófo wọn máa bínú ológo tiwa ẹ wá iṣẹ́ ni dádì mi nìyẹn o aṣíwájú dádì mi ni o iṣẹ́ ni dádì mi gbà ọmọ ará ìta Gaza àbára ọ̀tá wọn ni bọ́ ó yé wa kọ́lọ̀ fún lọ́gbọ́n àti ṣe ni nobody no pass nobody no pass the best he go do make God give am glory no be say na talking na doings no thank God ah COVID happen during Buhari time how many Nigerians die for the world COVID happen during Buhari time say so go àlàyé ẹ̀ bá wọn sọ pé ẹni wọn pé ti yé ọmọ ìbàdàn ìbàdàn ẹgbàá ló ṣe ẹ̀rọ àṣọpọ̀ ní ọmọ yorùbá lẹ́yìn náà lórí ẹ̀rọ jáde ara sọ́yìn ìbẹ̀rẹ̀ ti jáde ara ìyá àbọ̀ orí lórí kíni ẹ ah, ọmọ everybody gbìyànjú ni apc ló yòókù sọ pé òun wà pdp tẹ́lẹ̀ ipò òjìyà ni pdp kọ́ ló rọ̀ kọ́ ló rọ̀ nàìjíríà ni yòókù fúnra rẹ̀ sọ ó sọ yòókù kọ́ wa bá wa bì ní ìmọ̀rìnà òun fúnra rẹ̀ ti fẹnu abẹ́ ti fẹnu ara ẹ̀ sọ́lọ́mọ̀ sàrẹ́kọ́lò ó lóun tẹ̀lé pdp òun òun kọ ní gbogbo nàìjíríà nínà wọn kọ hospital wọn kọ ọwọ ọ̀nà wọn ṣe anything adé ń bímọ lọ à ń pọ̀ sí owó kúkú wà nàìjíríà owó ni òsì nàìjíríà ojú títí òkun ni irú mọ́tò wo lẹ́ẹ̀kì ń rí àlàpọ̀. ọmọ ọjọ́ ni ìní everybody máa rí wọ́n máa gbà ọmọ one love everybody ni kò ṣe religion kò ṣe anything ká fanimọra wa ká mo hold ourselves ni ah wetin be all these things na why you go check out with the money ni you go check out with the money ni once you get money go yourself owo no get we still get life we go dey grind am dey go ni wọ́n bàjẹ́ tán aláwọn sọ̀rọ̀ nínú pépà ẹnikẹ́ni kan àwọn ló ń kọ̀ǹflé ah, a máa jí a máa ní dọ́là dọ́là dọ́là ṣé dọ́là là ń ná nàìjíríà ẹ yá wéré ni ìwọ tó bá fẹ́ lọ sí skul abroad ó jẹ́ máa lọ skul tiẹ̀ ìyẹn ò kan ayé náírà là ń ná nàìjíríà o ah, any amount tó bá pè ní black man ìwọ tí company tiẹ̀ if you are importing anything from abroad sórí agbo ọ̀dọ̀ alágbèkọ́ mo wà ní Chelsea ló fún everywhere everybody ah, a máa enjoy lọ nàìjíríà ni ẹ fayé lẹ̀ ẹ̀yin wo lẹ́ sọ pé kí ni aláwọn dọ́là kí ló kan dọ́là gbogbo nǹkan rice à ń jẹ oúnjẹ ní human being máa ń jẹ ó dẹ̀ máa ń hù ńlẹ̀ ní agriculture ni wọ́n á máa set wá wọ́n máa ta weapons àmà ma a nídìí bá ṣe ń fàm lọ bá ṣe ń fàm lọ àmà ní bandit kọ́tà ní tẹ́lẹ̀ màláwọn làwọn amẹ́ríkà sọ pé àwọn là ń keep region safe ẹ̀yin keep region tiwa safe àbàbí mugun àbàbí mugun wọ́n máa cause problem láàrin wa wọ́n máa sọ election wọ́n á ní kíní kan wọ́n á close down embassy wọ́n máa káyé fáyé ayé táwa jẹ́ wọ́n máa káyé fáwa ọmọ made the west palm. Palm West Palm ìyàwèrè ni ẹ̀wù kan tó ṣe Palestine wọ́n kàn pààyàn pààyàn wọ́n ní wọ́n pa Israel tó bá wà pa ẹnìkan nìyẹn ẹ̀yàn mélòó náà pa ẹ̀yàn mélòó náà fẹ́ pa ẹ̀pọ̀ ọmọdé I just dey kill everybody any small thing ẹ máa ní ẹ ní atomic bomb ẹ máa máa show ẹ o na go show am Africa làwa wà you no get enemy no get enemy o you go dey try yourself ọmọ na salezo i dey tell you nonsense dèdè tọkọ sí mi ó káre jàre kí ló ń pọ̀ ṣe vibes. orí yorùbá pé gan. ọmọ àwọn boys wọn cast ni. dèdè tọkọ sí get one sense wey dey silent sense. ọmọ man please eh, please help me share please ah all of us ah eighteen for naija na grind we dey grind down. no get the level of life where you get where you no get problem and ah, rich man to get problem now some of them no fit sit down for here like this go dey fear <laughs> meanwhile group dey there i <laughs> ah, me dey always enjoy myself nonsense man please will help me share man.